lẹ́yìn ìgbà tí ọkọ mi ti rọ títí àlàyé fún wa ìdí tó fà á tí wọ́n fi ń pe àlùsùnà tó lè máa ní àlùsùnà. sábàbí yìí kò yẹ kó dènà sí ọpọlọ oníkàlùkù wa pàtàkì jùlọ nígbà tí ìbéèrè bá ń wá nípa ìdí tí wọ́n fi ń pe àwọn ahlẹ̀ sunnati wal jamaa ní ahlẹ̀ sunnati wal jamaa. nígbà tí à ń sọ yìí pé kọ̀tọ́ kéèyàn máa jó kọ̀ọ̀kan yàtọ̀ tó kọ̀tọ́ náà wọ́n bá ti sọ wá alùpùpù kí ló wá dé tí wọ́n fi pe àwọn ahlẹ̀ sunnati ní ahlẹ̀ sunnati. eléyìí ọ̀tàkùn kíkà máa jó kọ̀ mí yàtọ̀ tó kọ̀tọ́ lọ sọ wá. ọ̀dà kù rárá nítorí pé ànábì Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀tọ́ tí wọ́n fi fọwọ́ láṣẹ ibi ká ti sún náà wọn mú láti fi eyín parí ẹ̀kẹ́ ti mú kọ́nà bàjẹ́ bọ́ عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي تمسكوا بها وعضوا عليها بالنواجذ yàtọ̀ sí eléyìí àdéhìí tó síwájú dá ọkà nínú ìdánilẹ́kọ̀ọ́ tó síwájú tọ́dá lórí bí ìjọ ànábì Muhammad sallallahu alaihi wa sallam bí wọ́n ti ṣe pín yẹlẹyẹlẹ àti pàtàkì láti fi ṣe àlàyé gẹ́gẹ́ bí ti àwọn olùmọ̀ nípa sunna ànábì sallallahu alaihi wa fi yé wa gẹ́gẹ́ bí al-imam. أبو سليمان الخطابي إنه درع معالم السنن شرح سنن أبي داود نجد فيه ويكفي افترقت اليهود على إحدى وسبعين فرقة وافترقت النصارى على اثنتين وسبعين فرقة وستفترق أمتي على ثلاث وتسعين فرقة كلها في النار إلا واحدة قالوا من هي يا رسول الله قال من كان على مثل ما أنا عليه اليوم وأصحابي إنه الرواية هم الجماعة يمكن جاي أبني ليلة سيونا متى ليلة دوني iná sì ni gbogbo wọn pátá porongodo wọn wọ àyàfi في يوكان ní ìwúlẹ يوكان ìbéèrè yìí pàtàkì púpọ̀ ó dínà at-ta'wilatul batila yíyí ìtumọ̀ ọ̀rọ̀ padà léyìí tí ò sí déédéé torí àlàyé dáná mi sallallahu alaihi wasallam ṣe ń bẹ̀ yẹn ọjà nǹkan kan tó pa gbogbo alájà lùgbé làlẹ́nu má fẹ́m torí tí ò bá sírò àlàyé yìí ni oníkàlùkù gẹ́gẹ́ bá a ti ṣe rí ní ilẹ̀ tòlítúmọ́ iná ní ọ̀nà àpòra rẹ̀ lẹ́ni tí ń bẹ lórí ìtànàbí sallallahu alaihi wasallam sọ fáwọn ọ̀ràn yẹn ń bẹ lórí ẹ̀ tí ó mú wọn là bọ́ lọ́wọ́ àwọn náà. ṣùgbọ́n tí ó sì ṣe pé tá a bá wádìí wọn ní òdodo á rí i pé wọn ò jọrú àwọn ẹni tànàbí sallallahu alaihi wasallam ni wọ́n là níbi wíwọ náà. torí wọn ní hum man kana ala mithli ma torí ìwáyà ọ̀hún ìjẹ̀má àyẹn ó ti ti káàrin ọlọ́gbọ̀ yìí gbogbo jẹ̀má jẹ̀má jẹ̀má wọn làwọn ń bá wí ṣùgbọ́n nàbí sọlá àṣẹlẹ̀ wọ́n ti àlàyé rẹ̀ wípé àwọn làwọn ẹni tí ń bẹ lórí irú tí àwọn àti àwọn tàbí àwọn ń bẹ lórí ẹ̀ lónìí tẹ́lẹ̀ yà mú àmọ̀ yìí pé ìjẹ́ àṣìlẹ̀sọ́nà ti ọ̀jẹ̀má lẹ́yìn tẹ́ orúkọ ibi tó ní àkọọ́lẹ̀ orúkọ tó ní ohun àfẹ̀yìntì èyí tó gbópa sí atẹ́gùn àbí ìdè burúkú ò lè ṣubú yàtọ̀ sí orúkọ míì dẹ́yìn bá wa sọ̀rọ̀ ayín yàtọ̀ sí orúkọ míì dẹ́yìn gbé hárí هاتوا برهانكم على صحة كون تلك التسميات غير مبتدعة sẹ́yìn náà bá máa igi orúkọ tẹ́ jẹ́ òun náà lẹ́rìí tó tọ́ka sí ó ní ẹ̀rí tó ṣe é tí ó mú jáde lábẹ́ orúkọ kan tó jẹ́ àdádálẹ̀ ah, ẹ̀yin náà mú ẹ̀rí rẹ̀ wá gbogbo jàmá ti máa ń di orúkọ kan kó mẹ́rin ẹ̀ wá nínú kìtàbí wọ́tọ̀tọ̀nà. sẹ́lẹ̀ ìlú mú ni mà gẹ́gẹ́ bí ìmáàmù Abu Sulaiman al-Khattabi ti ti sọ ike wọ́tọ̀tọ̀tẹ̀kù ummati ala thalathin wa sab'ina firqa tó ti gbọ́ tó ti gbà tó ti jẹ́ mùsùlùmí àwọn ni wọ́n ń báwí torí ẹni àkọ́kọ́ mi ti tọ́ka sí pé àlùmù awúwélà àwọn ẹni tó ń yí ọ̀rọ̀ padà kó lè bá tọ́ka sí ntọ́ta kò túmọ̀ rẹ̀ tàwílù wọn ọ̀yọ́ wọn ní abẹ́ rùmùmù ummatil ijaba ọ̀yọ́ wọn kò lábẹ́ ìjọ ànábì sallallahu alaihi wasallam tó gbọ́ tó ti gbà bó tilẹ̀ jẹ́ pé tàwílì wọn ó lè sọ wọn di kèfèrí ńgbà mi ṣùgbọ́n general looking onígbà wọn náà kọ́. mùsùlùmí ni wọn. tó ìgbà tó ń tí wọ́n sọ pé ìdí nìjọ́ fi ń pe ahlu sunna lórúkọ yìí mọ̀ yìí pé àwọn lẹni tí ó là àwọn lẹni tí ò ní í dègbè àwọn lẹni tí ò ní í wọná ẹ dákun sẹ́ni ìwà níbikíbi láyé ẹ pé kọ́ ẹ fa nítorí pé ta wọná kò sẹ́ni tó wọná láti ti mà gẹ́gẹ́ bí wọ́n nù súnà níbi Muhammad sallallahu alaihi wa alihi wasallam iná ilé ayé gbogbo bó ti bó ti lágbára tó gbogbo bó ti ṣe burú tó gbogbo bí ìdí ṣe ń sànù gbogbo tí wọ́n bá ti gbọnú rẹ̀ tó ṣe pé yíyọ ní máa yọ gẹ̀rẹ́gẹ̀rẹ́ ìdá kan ló jẹ́ nínú àádọ́rin iná àtàlùkìyà ìdá kan ní nínú sẹ́fẹ̀ntì iná àtàlùkìyà ọlọ́dà kò mẹ́jọ tọ́ sí wa. torí de eléyìí eléyìí ló fẹ́ ló fi jẹ́ kí gbogbo èèyàn pátákáfà أهل السنة نان من وراهم سواء أكان من أهل السنة أو كان بريئا من السنة كبراءة الذئب من دم يوسف عليه السلام فلا كذلك كذلك كان أن تنقل لأهل السنة كذلك قاقوا أهل السنة àfi bí ìgbà tó ṣe pé ìkòkò tí wọn parọ́ mọkọ jẹ Yusuf bí òtítẹ sí dọkàn pẹ̀lú Yusuf bẹ́ẹ̀ ló náà tún náà rí ṣùgbọ́n ní kálukú náà kóra rẹ ní kéde ahlu sunnati wal jamaa. ìdí ni tóbi jẹ́ pé àwọn olùmọ̀ wa wọ́n ní àlàyé dáná ìṣòro wà àdìsí sílẹ̀ fún ọtí mẹ́yẹn á ọmọ dáa pọ̀ o ọ̀dà púpọ̀ o wàhálà yìí yìí ṣe gbogbo ní téèyàn bá pera rẹ̀ lèèyàn jẹ́ lópin ìgbà tí iṣẹ́ ọwọ́ rẹ̀ ọ̀gá jẹ́rìí sí tó pera rẹ̀ torí ẹ̀ wọ́n sọ pé kò lẹ́ni ẹ̀ dàrí ìwòsàn ọ̀lẹ́ni lé láyé lá. وليلى لا تقر لهم بذاك gbogbo èèyàn pátá ìyẹn ò gbé a nǹkan kan ó máa mú ìdọ́dọ̀ lẹ́yìnlá àwọn ń jọ ríra àwọn pẹ̀lú lẹ́yìnlá obìnrin kan nù tòun ní lẹ́yìnlá gbà ọ̀gbá tẹlómìn ìwọ́n lẹ́yìnlá ọ̀fọwọ́sì ọ̀gbá tẹlifọ̀dì nù gbogbo èèyàn sọ pé tòun ní lẹ́yìnlá ṣe ìwọ́n lẹ́yìnlá òun ọ̀gbá tẹnìkankan nù wá ṣùgbọ́n tó bá ní ta ni olólùfẹ́ léńlá tí léńlá nífẹ̀ẹ́ sí gbogbo kálukú ọ̀nàwọ́ àmọ́ tó bá fi léńlá pé ta ni ìwọ fẹ́ràn nu gbogbo wọn kò ní náwó kó ń fẹ́ràn ẹnìkan kan nù wá. tó bẹ́ẹ̀ náà lẹni tí ń fanú sọ ikú ń tẹ̀lé súnà nàbì sallallahu alaihi wa sallam tó ṣe pé kálukú kò sẹ́ni tí ó gbé sáńbọ́ọ̀dù kan kàtà ní ìtìtọ́sọ ṣùgbọ́n tẹ ẹ bá yẹ wò fínífíní tẹ ẹ wọ́n ti ń bẹ ní abẹ́ orúkọ tí kálukú ń yẹn ẹ̀ nípa àwọn tó jìnnà sí súnà ló pọ̀ jù. إذا اشتبكت دموع في خدودي تبين من بكى ممن تباكى wọ́n ní nígbà tí omi ẹkún bá ń dà ní ojú tí omi ẹkún kọ́ lóra wọn tí omi ẹkún kọ́ lóra wọn ẹni tí ń sunkún lódodo yọ hàn yàtọ̀ sẹ́ni tí ń gbọ́nra rẹ̀ lẹ́kún tọ́lá ní tí sunkún lódodo omi ẹ̀kọ́ ọ̀tá mà wá náà yọ̀tá mà ó tó yọ̀tá mà ó tó yọ̀tá kò tó ṣùgbọ́n ní tó ti pé kúrò ẹ̀kún ni ẹ̀rí tó wá ti fún débi kaba ojú ọgbẹ́ ni ẹ̀ wá tún díẹ̀ sí nǹkan kan ní jáde náà. tòtòrí di ilé ẹni tó tẹ̀lé súnà ẹ̀rí pé kó dùn súnà náà ni bọ́kàn súnà náà ni bọ́dà súnà náà ni kókùrẹ́ káàtó súnà náà ni ṣùgbọ́n ní tó ti pé mo náà fẹ́ pọ̀ ni. alágbàbà ń gébé ni ẹni tó bá dùn náà nù máa kún à ń bẹ pẹ̀lú yẹn ní tẹ̀síntẹ̀lẹ̀ súnà tó bá ti di pé ọfẹ́ mẹ́rẹ̀ díẹ̀ àbẹ́ni tó ń tẹ̀lé súnà gbogbo yẹn àìsàn létí ẹ̀ àbọ̀ ń bá ló kọjá ọ̀gá kínní ọ̀hún ṣe súnà tó tó yẹ yọ hàn ikú múnáfíkì làwọn eléyẹn àwọn múnáfíkì àdínì nìyẹn tòtòrí di eléyìí gbogbo yẹn náà ní òkèrè rẹ lẹ́ni tó ń tẹ̀lé súnà nàbí sọ báwo láti ṣe wá máa mà kí ni tó mú alùsùn náà yàtọ̀ sẹ́ni tí èsì alùsùn náà omi àni alùpùpù sùn náà láti ẹ̀mẹ́ sọ̀kò bí ìmọ̀ àpá ni jíjẹ àlùkùránì àti sùn náà múlòdòdò iná ní nǹkan tí ó mú kí alùsùn náà yàtọ̀ gédégédé sí àwọn àmì. تخالف الناس فيما قد رأوا ورووا وكلهم يدعون الفوز بالظفر àwọn èèyàn yapa láàrin ara wọn nípa èrò orí kálukú èrò wọn ọ̀yàtọ̀ síra wọn ọ̀jọ́ra wọn bákan náà rìwáyà tí kálukú mú wá ọ̀yàtọ̀ síra wọn wọ́n gba rìwáyà wa látọ̀dọ̀ ọlọ́run wọ́n gba rìwáyà látọ̀dọ̀ anábì sọ̀rọ̀ àtẹ̀lẹ̀ pé kọ́ra sọ báyìí sọ́nà sọ báyìí ẹnìkan ti ní náà ṣéwù wa sọ báyìí àfa wa wí báyìí sẹ́mi pé ìyàpọ̀ iná ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn látàrí ntòrò tòrí àti látàrí ntẹ́lómi rò àti ntòrò náà rí ṣùgbọ́n gbogbo wọn yóò máa sọ pé yẹ́s èmi ni mo win kálukú ọmọ pé èmi ni mo win nígbà tó ti ṣe é pé ẹni tí wọ́n ti fi ti lọ́pọ̀lọpọ̀ ìmọ̀ kálukú ọmọ pé òun ló win sẹ́wọ̀n pé màtẹ́nu máa ti sọ̀rọ̀ tí gbogbo yẹn pariwo pé ee yóò rò fún wọn pàtẹ́wọ́ ni kò ní mọ̀ fún wọn ṣe wúrú ni so nítorí di eléyìí nígbà tí gbogbo yẹn ti pariwo yóò rò pé yẹ́s I make a point eh, point náà dà kò sí òkú lásán lọ sọ́ra rẹ̀ kó tó di kọjá bọ́ làwọn yẹn kó kọ́ yẹ ní ìwọ́n kọ́ mà ó rò pé òun ènìyàn wọ́n ní ọ̀kún bí kọ́ òlé ní ẹkún náà yansuruhu imma anillahi wa imma an sayyidil bashari wọ́n ní gbogbo ọ̀rọ̀ tó bá máa gbà láyé tó fi máa máa lò súnà yàtọ̀ sẹ́ńtẹ̀ sá lò súnà gbogbo ọ̀rọ̀ tó bá dì mú yóò jẹ́ ọ̀rọ̀ tó ṣe wípé ẹ̀rí ẹ̀rí wà lẹ́yìn rẹ̀ ẹ̀rí tó múnádóko ń bẹ fún un. bóyá ẹni yẹn àtọ̀dọ̀ ọlọ́run ti wá àbí lọ́sọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa eléyà fi hẹ́ ike ní tó tẹ̀lé súnà ọ̀nà rẹ̀ gbogbo ní ti un. torí di ẹlẹ́yìn báyìí gẹ́gẹ́ bá ti sọ pé ojú ọ̀nà ti tẹ̀lé súnà àwọn àwọn nínú ìgbésí ayé wọn ẹni tó ń tẹ̀lé súnà ọ̀sẹ̀ máa ra ìdààmú dààbò kìí dààbò wọn láyé bí sísọnù kìí jẹ́ tiwọn ìṣújú àti ìrújú kìí rọ́dọ̀ wọn adé nítorí pé tí wọ́n ń tẹ̀lé ọ̀hàn ṣùgbọ́n ẹ̀ wúwo àwọn tó ti síwájú nínú àwọn ẹni tó ṣe é pé ojú ọ̀nà tó yapa sí súnà ni wọ́n ń tọ̀ lọ́kàn nínú àwọn ojú ọ̀nà táwọn ibi sọ̀rọ̀ bá àdìsọ́lọ̀ sọ pé téèyàn bá tọrú rẹ̀ irun wọn iná ni wọ́n wọ̀ gẹ́gẹ́ bí àwọn ẹni tó jẹ́ pé wọ́n fi ojú ọ̀nà àlòsùn náà lẹ̀ nípa tawhid ojú ọ̀nà falsafa ni wọ́n lò nípa tawhid gẹ́gẹ́ bí al-Imam ar-Razi bàbá tó kọ tafsiri tó tóbi tó tóbi yẹn débi wípé wọ́n ń pe síra yẹn ní maktabatu tafsir òun fúnra ara rẹ̀ library ni fún tafsir. tó ṣùgbọ́n ìgbà táwọn olùmọ̀ọ́yìn tí wọ́n yẹ̀wò fínífíní àǹfààní pọ̀ bẹ̀ gángan débi pé ńgbà tí wọ́n ń sàlàyé àwọn àǹfààní àǹfààní àǹfààní tó lè wá lábẹ́ àyà yóò fi gbàgbé tafsir àyà tafsir gan. tó débi pé ntí ọ̀tẹ̀ mọ́ tafsir kún bẹ́ẹ̀ jù torí àwọn sọ pé fi kullu shay illa tafsir gbogbo nǹkan lọ́wọ́ à ń bẹ̀ tafsir nìkan ní òsì mẹ́rin tó alimami rọ̀ọ̀dì yìí báyìí gbogbo bíbí ayé rẹ̀ gbogbo àwọn tẹ̀lifíìdì tó mójútó kéde tẹ̀lifíìdì àlùsùn ìtòlùjẹ́mà tó láwọn tíra tó pọ̀ gan ó láwọn tíra tó pọ̀ gan nínú tíra rẹ̀ ní tẹ̀síìrì yẹn ó ní tíra òṣùlù fọ́k ń bẹ nínú àwọn agbóolùmọ̀ nínú àwọn tó ń fi fọ́ndéṣàn òṣùlù fún kẹta fi lélẹ̀ lẹ́yìn gàzálì. ṣùgbọ́n gbogbo bíbí ayé rẹ̀ wọ́n bí ó bẹ̀ lórí tẹ̀lifíìdì ìtàn ọmọ lórí mount tech logic èyí tó ti gbé fẹ́lẹ́sàfà wọnú rẹ̀ philosophy èyí tí wọn bí lórí anabi muhammad sallallahu alayhi wa wa sallam sọ kúkúrú ní kíni tó náà ní tòhídì tí lórí lásán tí lórí tàwọn greek tàwọn yunan tàwọn greek lórí wọn ni eléyìí ló mú ìmáàmù Ṣáfi'í kan pé àwọn ẹni tí wọ́n ń serú rẹ̀ ṣe lóye ká tójú tì wọ́n ká fìyà jẹ wọn ká kó wọn bọ́ sáàrin ọjà káwọn ọmọdé kéékèèké ọmọ pariwo tẹ̀lé wọn lẹ́yìn lẹ́yìn ìgbà tá a ti fi ètò ti pa wọn lójú. ọ̀rọ̀dí gbogbo bíi ta ìrọ̀ lò lórí ìrùtọ̀ orí ìyẹn. ṣùgbọ́n nígbà tí ó túbà sí pé ọ̀nà òfò lélẹ́yìn ọ̀nà ànú lẹ́bí Umar ibn Khattab radiyallahu anhu ló ti sọ nínú lẹ́tà rẹ̀ tó kọ lẹ́tà tó ṣe wípé ó yẹ kó jẹ́ kí wọ́n kọ lẹ́tà yẹn pẹ̀lú omi gold olódìdí main principle nínú ọ̀nà tá à ń gbà adájọ́ nínú ṣẹ̀ríà Islamic juridic system lẹ́tà Umar yẹn òǹkan ni the main principle tó ń gbé gbogbo ẹ tó bá dájọ́ láyé tí ti adájọ́ ṣẹ̀ríà tó bá ti mọ lẹ́tà Umar yẹn ọ̀pọ̀ lè bá ìfún àtijọ́ adájọ́ nínú lẹ́tà yẹn ni Umar ti sọ ó ní ar-rujuu ila al-haqq fadila ká padà sídi òdodo á ọ̀la bẹ́ẹ̀ o ó ti hàn sí mi pé tí wọ́n sọ sílẹ̀ sọkúsọ ni mo sì wá mọ òdodo lónìí kí n padà sídi òdodo létẹ̀ wá sọ lánàá kọ́ ìmọ̀ lánàá ṣùgbọ́n alhamdulilayi mo ti mọ̀ lónìí ẹnìkan ọgbà ọdún òbí òbí mọ́jú tẹ́lẹ̀ náà sẹ́yìn tó bá sọ pé ẹ̀rọ òtún ìmọ̀jọ́lẹ́ ọ̀gá eléyìí lórí rẹ̀ òtún ìpín ọpọlọ rẹ̀ òtún ìdínà nítorí pé gbogbo wa láyé ẹ̀ríkẹ́ tá a mà lánàá lókùn ìgbà tá a máa tún research a máa rí bá ti ṣe ń bẹ nínú àgbọ́yé wa lánàá yẹn àtúnṣe lónìí sọ ẹni tí ò bá wa máa ṣe bẹ́ẹ̀ irú wọn kì í jólúmọ̀ torí ẹ̀ rọ́ọ̀dì lẹ́yìn ìgbà tó lo gbogbo òfin ayé yẹn ó rí pípọ̀ sọ́nà nínú pọ̀nkọ́láàt kí ni wọ́n pè ń fọ kọ́lá ọ̀pọ̀ nínú ma àlùjẹ́dẹ̀l ìmọ̀ àríyànjiyàn ìní ìrìnnà kẹlẹ́ fẹ́yìn kọ́ọ̀lù kólnà fẹ́yìn kọ́ọ̀lù kólnà fẹ́yìn kọ́ọ̀lù kólnà tọ́ba tó bá fèsì tọ́ba tó bá tó fèsì tọ́ba tó bá tó fèsì òní wọ́n pè ní kíni kọ̀ǹkọ̀lá tó gbogbo gbèsè ayé wọn kọ̀ǹkọ̀lá ti ló kún bẹ́ẹ̀ ìyẹn ni pé àríyànjiyàn àríyànjiyàn àríyànjiyàn ìgbà tí bàbá yìí ó fi fẹ́ òun padà síde súnà ó tún wá ẹ̀ kalẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ẹni tí ọba láyé yọ yọ kó o ti padà sójú ọ̀nà gẹ́gẹ́ bó ti ṣe rẹ́kọ́ọ̀dù ṣìnà nígbà tó wà lórí ìṣìnà sòṣùgbọ́n ọ̀rẹ́kọ́ọ̀dù ṣìnà kalẹ̀ fáwọn èèyàn wọ́n rà kalẹ̀ fáwọn èèyàn wọ́n ń gbì ìgbà tó wá mọ̀nà tán ọwá ti lábẹ́ ilé à jẹ́ bẹ́ẹ̀ bí àwọn olórin tí ń sọ̀tọ̀ kú sọ tí ń kọ̀kọ́ kú kọ́ tí ń da ayé rú sèǹgbà tó wá fẹ́ túbá tó lò wọ́n kọrin má wọ́n kọrin má yóò ti jáde lórí gbogbo mídíà alẹ́ ayé kó wọ́n kọrin náà ń túbá orí kọ́nà àmì gbogbo rẹ́kọ̀dù ọ̀hún ẹnìkan fún gbọ́dọ̀ publish ọ̀nà wọ́n yá fẹ́ fún gbogbo ẹ̀tọ́ bá publish ẹ̀ tẹ̀lé yìí ní túmọ̀ sí pé yẹn tó túbọ̀ wọn ni nìhayẹ́tò ẹ̀kọ́ lọ́wọ́. وأكثر سعي العالمين ضلال ولم نستفد من بحثنا طول عمرنا سوى أن جمعنا فيه قيل وقالوا وأرواحنا في جثة في جثة من جسومنا وغاية دنيانا أذى وضلال الإمام الرازي أني أريد نهاية أقدام العقول عقال gbogbo mọlẹfọ mọlẹfẹ ọpọlọ ibi jáde lọtàkùtẹ ni yẹnni pé bí ọgbọ́n bá gorí àràbà tó bá gorí òru kò sí tàbí ṣùgbọ́n pé ọjà bọ́ sẹ́yìn ìpìlẹ̀ àbọ̀ ọjọ́ kan náà ni. ìgbé máa ń bụ gbọ́n títí títí títí tó wù ọ́ lọ́gbọ́n títí tọ́gbọ́n yín inú kò ń gbọ̀ rẹ̀ ọgọ̀. ó ní gbogbo mọ́lẹ́kùn mọ́lẹ́fẹ́ ń láyé yóò fi ó ní gbogbo ìyànjú àwọn èèyàn tẹ wá ó ní walam nastafid min bahthina ula umurina gbogbo rìsáàcì wa tá a fi gbogbo gbèsè ayé wa sí àmà sàǹfààní kankan bẹ̀ o. siwa an jama'na fihi qila wa qalu. yàtọ̀ sí pé nǹkan tá a kàn rí kójọ ní bí lọ́gbẹ́dọ̀ sọ báyọ̀ sàmẹ́lú takò lọ́gbẹ́dọ̀ sọ báyọ̀ sàmẹ́lú takò. ọlọ́wọ́n dá rí kójọ. ó ní wa arwahuna fi juz'atin min àwọn ẹ̀mí wa ń bẹ lára wa lára tó ti kú nígbà tẹ̀mí ti ń bẹ lára wa nítorí pé ẹ̀mí ò wúlò fara àròsì wúlò fẹ́mi nítorí pé ìmọ̀ tí wọ́n mọ̀ kìí ṣe ìmọ̀ tí máa jẹ́ kọ́kẹ́ èèyàn ọ̀rọ̀ ìmọ̀ tí máa jẹ́ kọ́kẹ́ èèyàn tí kọ lu gbogbo ọmọ gbóná wò àwọn òfin tí mo ti kọ́ fẹ́ gbàmọ́tò wa kà àdìsí anabi Muhammad sallallahu alaihi wasallam tó kí alukur'ani wà á rí i pé ìwọ̀nba lójú rẹ̀ wọn àti kókó bíi dàmúgbó. وغاية دنيانا أذى ووبال wọ́n ní gbogbo níta wa ti pààkùn dáǹsẹ̀ nílé ayé wa ìnira lásán ní fà fún wa àtọ̀ràn. ó túmọ̀ sí pé ẹni tí máa ń fà láàfíà yóò di ojú ọ̀nà àlùsùn ẹ̀jọ̀ ọ̀sẹ̀ Al-Imam Al-Ghazali rahimahullah bàbá tó kọ Ihya Ulumuddin sẹ́wọ̀n fún àwọn gbẹ̀gbẹ̀ yẹn ayé wọn àwọn náà túbá nítorí pé àwọn náà túbá níbi ilm al-kalam tó takò ojú ọ̀nà ahli sunnah wal jama'ah wọn náà wọn bẹ̀rẹ̀ kọ́ náà wọn pa àwọn lórí aqidati ajaiz Naysabur kọ́ pa àwọn lórí ìmánì irú tàwọn arúgbó obìnrin irú Naysabur àti àtàwọn arúgbó òsì wàhálà nù ọ̀rọ̀ tí wọn tó máa gbọ́ pé ẹ̀yìn lọ́wọ́ sísèmà àwọn onímọ̀ pé lọ́wọ́ fi kúlẹ̀ màkàn gbọ́dọ̀ tó ajọ́ fi kúlẹ̀ màkàn wọn àbẹ̀rẹ̀ fáfífáfá. sò ṣùgbọ́n àwọn gẹ́gẹ́ bí obìnrin táwọn ẹbí sọ̀rọ̀ láti sẹ́nà bí léèrè mi bí ẹ̀yìn lọ́wọ́ kí lọ́ dáhùn orí ti sẹ́nà mẹ́ni ẹ̀nà orí rọ́fúrúwà sọ̀lọ́wọ́ ẹgbọ́n kun ẹrú lọ́rùn rẹ̀ nítorí kó olùwàgbọ́ òdodo ni nítorí kó ọmọ bó lọ́lọ́run wa ó sì gbàgbọ́ ànábì Muhammad sallallahu alaihi wa sallam òṣìṣẹ́ ọlọ́run báyìí. ìjẹ́sà bá ti mọ ilé yìí báyìí kí ni wọ́n wá ń ṣe tóbi jẹ́ pé títí tóbi dùn ní yìí báyìí tọ̀wọ̀ ìdí tí wọ́n ń kà ó náà ní ọrùn ojú rù wọ́lùkídán wọ́lùwọ̀kọ́ wọ́lùmọ̀kọ́ kí ló dé tó fi jẹ́ pé àárọ̀ ọjọ́ tiẹ̀ irú àánú yẹn ni wọ́n wà kí ló dé tó fi jẹ́ pé àárọ̀ ọjọ́ tiẹ̀ tòun ìdí tó takò lànà nẹ́bẹ̀ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ìní wọ́n tọ̀. bákan náà ẹ̀rù Shahrastani Shahrastani tó ti kí wọ́n fún wa nípa al-milal wan-nihal àwọn náà ti kọ́kọ́ wà lójú ọ̀nà àwọn tòun tó takò dé Ahlus Sunnah wal ṣùgbọ́n àwọn náà nígbẹ̀yìngbẹ̀yìn àwọn náà mọ̀ túbà ولعمري لقد طفت المعاهد كلها وسيرت طرفي بين تلك المعالم فلم أر إلا واضعا كف حائري على ذكر أو قارعا سن نادم ونوفي مبورا إذا كنت كفوني فاتوحيدي تتاكد أهل السنة والجماعة قلت بجندي kò síbi tí ìsìnmọ́ sílábọ̀sì wọn tó ti yé mi náà yékéyéké mo sì fi ojú mi mo fi wo gbogbo tí wọ́n ń pè ní mà ní gbogbo àwọn àyè yẹn lọ́pọ̀ ọ̀kan èjèèjì ṣùgbọ́n gbogbo wọn náà pátá mo tún wá rí wọn pé bákan méjì ni wọ́n o àwọn olùmọ̀ tẹ́lẹ̀ kí wọ́n kọ́ nípa tọ̀ èdè tó ta kò dé àlùsùnà tó ọ̀sẹ̀ máa bákan méjì ni wọ́n. imma an yakuna wadi'an fàhà ìrìnà àìlàdókòlẹ̀ nínú kọjá pé ó fi ọwọ́ lẹ́rán ní ìfọwọ́ lẹ́rán tẹni tí ọmọ náà pé àwa ka gbogbo nǹkan ètò oríṣi òwò dé àmì dáàmú ó ní bẹ́ẹ̀ ni wọ́n rí ọ̀rí àǹtí nànàdínmí abẹ́ni tí ọmọ fi yín lura wọn ní ìfi lura wọn tẹni tí ń kábàámọ̀ pé gbígbà <laughs> tí èèyàn ò rí oúnjẹ jẹ síbi ń pa tí wọ́n practice pẹ̀lú eyín rẹ̀ pé tí búrẹ́dì bá bọ́ bẹ̀ fún láti jẹ kí eyín ọmọ wa sọ pé mínísítì kàtìkọ́dá mínísítì mínísítì kẹta sẹ́kọ̀n kìíní sẹ́kọ̀n kejì sẹ́kọ̀n kẹta ó ní bá ṣe rí ni gbogbo ẹ̀ látàrí kìíní látàrí àbámọ̀ ìbá ṣe fún ọmọ ni ohun ọ̀bá tí gbàgbé tí ayé òun jẹ́ fún ṣe bàjẹ́ yìí báyìí lórí di ẹlẹ́yìí báyìí ní ẹlẹ́ àdìbẹ̀tà kí ẹ̀ ọmọ gbàgbé tí ayé rẹ̀ jẹ́ wọ́n náà ti rí àǹtí nínú nǹkan tó tún ń ṣèyàn láǹfààní púpọ̀ nípa súnà nígbè samples ọwọ́ àti wọn lè gbé kalẹ̀ fún ẹ tí wọn náà sì mà nípa àwọn ẹni tí wọ́n ti fún garanti pé wọ́n wà ní jẹ́nà nítorí pé kánú wà máa tú àlẹ́ mẹ́tìlímà àlẹ́ ìyẹn nàbí sallallahu alaihi wa sallam àwọ̀ orí nítorí ibi sallallahu alaihi wa sallam àtàwọn sábẹ́ rẹ̀ ń bẹ lórí ẹ̀ ní wọ́n ti tẹ̀mí orí rẹ̀ wọ́n kú lé lórí àmọ́ pápẹ́ ìdíwọ̀ rẹ̀ wà bí ó ti ọwọ́ àtàwọn sábẹ́ àwọn àlùjẹ́nà náà ti sàdéhùn àlùjẹ́nà fún wa nù wọn gbogbo torí kọ mi gbogbo ẹjọ́ ọlọ́tì kà táwọn èèyàn bá láwọn ń tẹ̀lé ẹgbẹ́ fún wọn má kojú ẹ̀ nìkan ṣoṣo wá tọ́jọ́ máa àlùjẹ́nà bọ̀bá ìdí ọ̀gá wọn pátápátá korongodo àkọọ́lẹ̀ wo lọ́wọ́ àgbéyẹ̀wò àlùjẹ́nà sábà pé kò sí kò sí ọ̀wà sábà sì jiyàn rẹ̀ fún mu wa á tó bọ̀rọ̀ hàn nàkún ẹ̀ ń kó tó sọ̀rọ̀ gẹ́gẹ́ ti pàtàkì tó kó ká di súnà. Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n ti wọ́n máa yọ àwọn alùsùnà ọ̀lẹ́mọ̀ àtàkùn yẹn wọ́n fi himu siddiquna wash-shuhada. Nínú wọn ìní àwọn siddiquna wà. As-siddiqun hum alladhina saddaqu aqwalahum bi af'alihim. àwọn làwọn tó fi gbé iṣẹ́ ọwọ́ wọn jẹ́rìí sí òdodo tí wọ́n fẹnu sọ ẹni tí wọ́n fẹ́ ṣe dínkù nù o iṣẹ́ ọwọ́ rẹ̀ ọ̀tá kọ̀ọ̀rọ̀ rẹ̀ àbẹ́ni tí ìwà rẹ̀ tó bá ti ta kọ̀ọ̀rọ̀ rẹ̀ tó wọ́n fẹ́ ṣe dínkù oníjẹ́ ṣe dínkù àbí tí wọ́n bá jẹ́ zèndínkù sẹ́wọ̀n kí lọ́sọ̀rọ̀ wọ́n ṣe dínkù zèndínkù. sòsìndínkù onáni múnáfìkì burúkú tí ìjẹ́ múnáfìkì rẹ̀ tó fojú hàn tó fojú hàn gedegbe torí di eléyìí ọlọ́run bá kórìíra kéèyàn máa sọ tí ò ní fi ṣe wà ọlọ́run bá bínú sí kí ìwà èèyàn takọ̀rọ̀ èèyàn yá ayyuhal ladhina amanu lima taquluna ma la taf'alun kabura 'inda Allahi. أن تقولوا ما لا تفعلون ẹ̀yin olùwàgbọ́ òdodo kí ló ṣe yín tẹ̀m̀fẹ̀nu sọ̀tẹ̀ ní wò níwà ẹnu kó burú ní tọ́lọ̀ wọn bá kórìíra níbí kéèyàn ọmọ afẹnu sọ̀tì ò ní wò níwà. sadiq kò lẹni tó fi pé ìwà rẹ̀ ń kọ́ kọjá kú ọ̀rọ̀ rẹ̀ kò ní jánu kọ́nà mú tó lé tọ́tọ́fẹ̀nu sọ̀tẹ̀ nígbà tó bá kàkà sí tẹ́tọ̀. mélòó mélòó nínú mùsùlùmí lónìí ìní wọn bá sọ̀rọ̀ ká ti dáadáa tóbi ẹni tó ní kálukú wa náà ti rí pé tọ́tọ́ ni ibi wọn ti fi dáhùn ti ti sọ pé pẹ̀lú òkú lálẹ́ yìí tí mo bá ti délé màá fún dáàdì mi ní one hundred thousand nígbà tí màá fún mi ní three hundred thousand nígbà tí délé ọba tó níbi four hundred thousand nínú ọ̀wọ́ one million ló ń ah, wọ́n kú sí sáré tẹ́lẹ̀ kí n tún sọ bí yẹn sọ wọ́n bọ́ múra wọn láìlà ìlọ́wọ́. nígbà tó kún lóun àmà láti fàálù kí ló dé tẹ̀m̀fẹ́ ló ń sọ níta ẹ̀ ní ìwù ni wa tó bá pé nù rẹ ló ti rò ó lè ó ti sàn àmọ́ sójà ló tó sọ fọ́ọ̀rẹ́ rẹ ọ̀rẹ́ rẹ wá wá ń jọ́ kìjọ́ ní tó fún dájú àti mọ́mì ní owó tó wí ọ̀ náà ò mú tó dàrú tó lórí tá a bá ru ọ̀rọ̀ lọ síwájú ká lọ sẹ́yìn tó tó bá yẹ pé iwájú yẹn tó òró lọ lọ bá ti fi ṣiṣẹ́ ni wàá di sèdíẹ̀kọ̀ ẹ̀yìn tó wá padà sí yẹn ọ̀dọ́ di kí ni sèdíẹ̀kọ̀ tó nítorí ètò bá wù ọ̀kọ̀ mu. torí di eléyìí èèyàn gbọ́dọ̀ jẹ́ni tó ṣe é gbé ẹnu yóò mọ wa rọ̀ ìgbà tí wọ́n máa ní kó fi ń tọ́sọ ṣe wá rù yọ̀ tà fún. ẹni tí ó jẹ́ sọ̀ díẹ̀ kọ̀. yóò jẹ́ pé ìwà rẹ̀ kọjá kú ọ̀rọ̀ ẹnu rẹ̀. ẹ̀rí púpọ̀ nínú àwọn gàdí àdúrà sọ̀rọ̀ àlùsẹ́lẹ̀ lẹ́yìn ogun bàdà kí wọn lé ilé ka Ikpe nígbà tí ogun mi bá tó wáyé àwọn fi dáadáa kan lọ àwọn kò tí àwọn kẹfẹ́ rí ogun nígbà tó ogun ẹlòmíì àwọn lọ́sẹ̀ náà níbi tó lọ́wọ́ àti sílẹ̀ dáàrin ọ̀nà Abdullahi ibùdó òbí ibùdó sọ̀lọ́ ló pè yẹn three hundred and something padà lé ẹ̀rí nǹkan mẹ́ọ̀ límẹ̀tọ̀ kò lónà má lè àtẹ̀fàálù. amáyé èèyàn tó ṣe é pé ó ti fẹnu kọ́ àìmọye mọ́tíláṣí. ṣùgbọ́n tí mọ́tíláṣí yẹn tí wọ́n ti fi foundation kankan nù rẹ̀ lílẹ̀. ọlọ́run bá sì bọ́ láti rí tó fi lè ṣe bẹ́ẹ̀ ó ní tẹ̀mí mọ́sálásí ilé ọlọ́ọ̀nù ẹ̀jẹ̀ kọ́ náà wà kọ́lé ẹ̀ bí wà rẹ̀ ti ṣe sọ̀rọ̀ tó tilẹ̀ jẹ́ kó ti fẹnu sọ fún nǹkan mọ́sálásí torí di ilé ìjọ jẹsẹ̀ sí èkó yóò jẹ́ ní tí ọ̀rọ̀ rẹ̀ kọ́ tí ọ̀tà kò bẹ̀rẹ̀. eléyìí ló fà á ìní Abubakar As-Siddiq radiyallahu anhu ló fi ń jẹ́ As-Siddiq ẹ̀kọ́ ẹni tó ìdúbà ti fẹnu ara rẹ̀ sọ ló fi ṣe wà kù. torí ẹ̀ lẹ́sẹ̀ rí nígbà tí àmì ìṣòwò tó Islam dé àkọ́kọ́ ẹ̀ gbàgbọ́ tí ò bá jiyàn kankan ọ̀là kò béèrè ọlọ́run rán mi sí ó sì ní kẹ́ ẹ máa ń àwọn èèyàn ní à sáàtì pé ìwọ náà àtàkù nígbà tó wọn á rẹni rántí àfi àwọn ará sàárà yìí àbúkàrà mi kì í parọ́ ọmọ èèyàn tí olóòótọ́ wa dá wa ní ọ̀parọ́ ọmọ. bákan náà ànábì sọlá àdìsílẹ̀ ọlọ́mú àjò òru ọlọ́run tún gbé gòkè lọ sí sánmà àwọn nǹkan tí ànábì sọlá àdìsílẹ̀ sọ pọ̀ ìgbà tó gbé gòkè lọ sí sánmà yẹn sẹ́mi rẹ̀ abẹ́mi rẹ̀ àkàrà èmi àtàrà rẹ̀ nítorí tó bá tẹ̀mí rẹ̀ lásán lọ́lọ́ àìmọ́ ìgbà ni wọn náà ti fò lójú sánmà lójú oorun tó ti ń bẹ lórí bẹ́ẹ̀ tó wá fò lóòótọ́ tó kúkú fò lọ bì kankan orí bẹ́ẹ̀ dì rẹ lọ àti tó tó ọ̀pá lala sẹ́nu. ṣùgbọ́n nàbí sallallahu alaihi wa sallam ìgbà tí ọlọ́run rìnrìn àjò òru kò sí lé mọ́ ọlọ́run ti gbé tó ń tara torí tó bá yẹ pé ẹ̀mí rẹ̀ lásán lọ́lọ́ ni kò sí nǹkan bàbàrà ń tó ráwa náà ẹ̀mọ́ ìgbà nìyẹn ti gbó sọ́nà lójú oorun ẹ̀mọ́ ìgbà ló ti wọ́n nù olè lọ tí wọ́n náà rí sáàjì ní òsì. tí nǹkan kan ọdún mọ́tò ọba dúró pọ̀ nípa sọ́nà àti kéde ẹ̀sùn lójú. so nítorí ti eléyìí ẹ wá gbọ́dọ̀ náà bá sọ ó ní subhana alladhi asra bi abdihi laylan min al-masjid al-haram ila al-masjid min ayatina. àtẹ̀rọ́bì àbìdì ó mú ẹrú rẹ̀ rìnrìn àjò òru tó bá jẹ́ sí ẹ̀mí ẹrú rẹ̀ ló mú rìnrìn àjò ni kò ní sọ àbìdì yìí lótórí pé àlàábùdù àbẹ̀dọ́n bèjẹ́sìmì yìí wọ̀rù wọ̀hẹ́. èèyàn máa ń jẹ́ èèyàn ní pẹ̀lú ara àtẹ̀mí rẹ̀ tó bá tẹ̀mí lásán wọn gbé lọ kò bá sọ pé bèrú ìhàbìdì yìí. tó bá jẹ́ para lásán wọn gbé lọ láì sẹ́mi kò bá sọ pé bìjẹ́sẹ̀dì àbìdì yìí. ṣùgbọ́n sọ pé bìjẹ́sẹ̀dì yìí ìyẹn ni pé pẹ̀lú ẹ̀mí àtàrà lọ́nà ọba fi gbé lọ. tó ó sì dọ́hùn ó tún ní a ní sẹ́mẹ̀lẹ́kejì o òun rí ànábì Ìsá o sẹ́mẹ̀lẹ́kẹta o òun rá ànábì báyìí o sẹ́mẹ̀lẹ́kẹrin o òun rá ànábì Haruna o sẹ́mẹ̀lẹ́karùn o òun rá ànábì báyìí o òun tún kà á sẹ́mọ̀kẹ́yìn ó tún ní níbẹ̀ tó mọ́kìlì fún pa ànábì ló ń kírun fún sẹ́mọ̀kẹ́yìn yìí sìn ẹ̀ẹ́dídẹ́sì mọ́tò sí ẹ̀ àtẹ̀ǹtì ọlọ́run ọmọ yẹn tó ti béèrè pé ok ẹ sọ pé ànábì sallallahu alaihi wasallam tí mo bá gẹ̀ẹ́dì yín ẹ sọ pé nígbà tó dé tó tún bá pè ó ń dídì gbogbo àwọn ànábì tó ti síwájú bá bá ẹ jọ báwo ló ṣe ìsì gbogbo ní ẹ má ti kú. Sọ̀rọ̀ kẹsẹ́ yẹn máa béèrè nu. Àbúbọ̀kọ̀ gbogbo ẹ̀ làwọn gbọ́ nígbà tó ti láwọn rí ànábì bá ara ànábì bá ànábì musa ló ti ní máa lọ máa bọ̀ máa lọ máa bọ̀ à lẹ́yìn tá a ti kú tẹ̀wọ̀n pé táwọn máa wí nù lẹ́yìn tá a ti kú bó ló ti wá rí wọn. sọ àwọn Abubakar ló ní gbogbo ẹ̀ ló ń gbàgbọ́ nígbà táwọn ará mọ́kà ń bá jiyàn ó ní gbogbo ẹ̀ ló ń gbàgbọ́ subhanallah ọlẹ́tọ̀ kọ́ àwọn olódodo olódodo kan bẹ nù wọn. nínú wọn náà ni Aisha radiyallahu anha torí àwọn ṣe ń pè ní wọ́n ṣe ń pè ní siddiqatun bintu siddiq olódodo bẹ́ẹ̀ ọmọ olódodo kan ulaika mubarra'una mimma yaqulu ọlọ́run fọ àwọn eléyìí wọn mẹ́jìnà sí ní tí wọ́n fi ń parọ́ ọmọ wọn kí wọ́n sì ń wò sí ọlọ́pàá ọmọ mi fọ́ọ̀kẹ́ sẹ́fẹ̀rẹ́ ìtàmà wà á dẹ̀ tó túmọ̀ sí pé olódodo gidi ni àìsà àwọn ṣíà àkàzẹ́ ọ̀hún wà ọlọ́pàá dojú tì wọn àwọn ọ̀lẹ́ni tí wọ́n máa búdò ní àbí àìsà lọ́dọ̀ tí wọn ó ranù náà ni lọ́dọ̀ tí wọn òpùrọ̀ lọ́lọ́ bí ọba adé òpùrọ̀ alukóran ni sọ pé kò sí ẹ̀yìn tì ló ṣe dáadáa àwọn òbí lẹ́ẹ̀dì ni àkófò torí de lẹ́yìn sotekun wọn bẹ nínú àwọn alẹsọlẹ tó ń jẹ máa torí àwọn sampo ni wọn fi ń hàn ọ sẹwọn kíkà ló kú náà nígbà tí wọn fẹẹ polo tọrí kọ rẹ fún àwọn náà pé ń bẹ nínú àwọn ṣé wà wọn ẹni tó ti pé máa bá kẹtẹkẹtẹ lò ó pọ lọsànán láàrin ìjà kàràmà tiẹ ni pé yọ yọ ìdí rẹ kíbọ di kẹtẹkẹtẹ láàrin ìjà òjò sọ pé ṣé ìjà wọn tó bá gbá sáùtù mú yóò di kó sẹ́wọ̀n pé kàrámà ti ẹ̀nu lọ́dọ̀ wọn ẹ̀nu ló sọ pé ṣé ìwùdà wọn olùkó tó bá fi òdi ọwọ́ padà bá dé àdá tó bá fẹ́ tára lé ilé òwò sẹ́wọ̀n kó náà polówó ti wọn nu àlè sọ́nà náà polówó ti wọn yìí àwọn èyí tó lóògùn wọ́n èyí ti ṣe babaláwo wọ́n èyí ti sọ wọ́n èyí ti ṣe ẹni tó ṣe gbé dàírú dàírú sí ọ̀sẹ̀ dẹ̀kọ̀ àwọn olódodo ń bẹ́ẹ̀ nù wọn wọ́n ṣòhàdá àtàwọn ẹni tó jagun kú sójú ogun àti gbẹ̀sìn ọlọ́wọ́n bàbá sáǹpù tiwọn nù wọ́n jagun lógun àti gbẹ̀sìn ọlọ́wọ́n bàbá wọ́n ti kú sójú ogun ẹ̀wọ̀n kí lóko tó ga jù ní kéèyàn jẹ́ kí ni ṣẹ̀yìn tó àdá òun abẹnú àlùsùn nà tó jẹ́ máa. kàtàkùn tó ti wọ́dọ̀ tó kú ó ti wọ́dọ̀ ó kú wọn ní ṣẹ̀yìn ṣẹ̀yìn dùkọ̀. tó eléyìí àfihàn wa ìgbé lọ́dọ̀ àwọn àlùsùn náà ọ̀sẹ̀ máa àwọn jagun torí tọ́lọ̀ àrínú ṣùhàdà. sẹ́nu kí ni máa jẹ́ ọlọ́jà àwọn ibi àwọn ṣíà jihad lọ́dọ̀ tiwọn. oní ọ̀nà ká ṣe ìwọ́de ká ṣe ìwọ́de ká gbé pálí lọ́wọ́ ká kó aṣọ lọ́wọ́ ká máa kó kíní kan alimọ́tìlẹ̀ amẹ́ríkà alimọ́tìlẹ̀ israẹli ṣẹ́ńtọ́ọ̀lù akọ́rọ̀ israẹli israẹli amẹ́ríkà. ike ikú kọjá ti amẹ́ríkà ikú kọjá ti israel àṣetánì tó ga jù náà ní amẹ́ríkà. ẹ ṣé àṣetánì tó náà ń sọ fún ẹ orí tó ta lọ ṣé àṣetánì tó náà ń sọ fún wa ni tí súnà ní bísọ̀ máa ṣe náà sọ fún wa kì í sọ ní ṣetánì lásìkò. ló wá di tẹ̀sán bá kúkú ilé o kúkú ẹ̀sìn ni ẹ o òun ìpínlẹ̀ ẹ̀jọ́ àdá o tẹ̀wé táwọn náà bá fẹ́ polówó ojú ọ̀nà ṣíà ni wọ́n sọ ní pé wàá wò fọ́tò àwọn tó kú gbà tí Khomeini fẹ́ gba Iran àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀sìn ju àdá o alu ju àdá o kọ múlá ká o nù. bákan náà táwọn mí náà bá fẹ́ polówó tiwọn bíi tẹ̀blé àwọn náà fẹ́ polówó jihadi tiwọn tẹ̀wé jihadi tiwọn píkíníkì ni. So Katilu, Kabotilu, Katilu, Kabotilu, Katilu, Kabotilu, الله في كمبوديا الله في كمبوديا الله في تنين الله في الله أكبر أيها الأحباب أيها الأحباب أيها الأحباب bẹ́ẹ̀ àwọn ti bí ọmọ pé táwọn ọ̀gá àwọn máa sọnù àwọn ọ̀gá wọn náà lárúbáwá àtàwọn Pakistan náà ahbab ayọ̀ ahbab gbogbo ẹni ahbab tó yẹ tó picnic làwọn máa ṣe àwọn sọ fún kò sí jihad mọ́. ẹ dákun kó ní jọ̀ọ́dá òsè fẹ́ wà mẹ́ ǹjẹ́ mà nù o kò sí jọ̀ọ́dá òlè wà nù tẹ̀lé polisi torí wọn kò sí jihad because wọ́n ní nínú tí kò lè sí mọ́tíjọ́ gbẹ̀dẹ̀ àgbéyàmọ̀ ní jihad nítorí wọ́n fọ́ǹdì wọn náà nù ibi tí wọ́n eradicate the so called jihad nítorí káwọn England ò sponsor bí bẹ̀rẹ̀ nù because àsìkò tí wọ́n dá a lẹ̀ àwọn England lọ gba the so called India and Pakistan lónìí tẹ́lẹ̀ India àti gbogbo ẹ̀ sọ àwọn tó wá tako wọn làwọn mùsùlùmí nítorí pé wọn dá amadíyà lẹ wọn sì fi dá tẹfílíkì náà sílẹ̀ so ẹrìkẹnu doctrine wọn èyí tó bá ní òní bẹ́ẹ̀ ẹ pé kọ máa ti ń jẹ tẹfílíkì nínú doctrine wọn ni pé kò sí jihad mọ́ láéláé kí wọn lọ ṣẹ́kù wọn ni tí wọn pè ní jáde o tẹsán tó tí wọn jáde wọn mọ pa lọ báwọn èèyàn ìpínyà wọlọ ọkàn sọ ọkàn sọ ọmọ gbọ́ pẹ̀lú ìtì mi báyìí ní máa ká ọmọ bíi Pakistan àbí kẹ́míkà ni torí pé àkókò pọ̀ ti ń bẹ lọ́dún èèyàn kó tó di pa fèsì fún kí á ní tí ẹ̀ ń pè tẹ̀lé gíga ó ní wọ́n lọ àrùn ẹ̀yọ́ àlàgbà pé àwọn lọ lùkà ní South America gbogbo àwọn òbí tó wà mẹ́ẹ̀ ìhòòhò wọn rìn ṣùgbọ́n àwọn máa fẹ́ sọ pé karama kan ṣẹlẹ̀ gbọ́wọ́ àwọn àwọn ní karama máa ti sọ̀rọ̀ ọjọ́ kìíní káwọn sọ̀rọ̀ ọjọ́ kejì ọlọ́ gbogbo àwọn obìnrin kàbẹ̀rẹ̀ sí ní bojú wọn gbogbo gbogbo ara wọn ẹgbẹ́ karama ń ga lójijì bẹ́ẹ̀ karama ń ga pọ̀ tó àlọ́ bí àlọ́ bá wọn ọ̀pọ̀ náà torí tí ọba ti sí mà àlọ́ ni àbá máa sọ ọ́ gbogbo àfa tí o bá ti ní mà ẹ̀rí pé tàn ní ọkàn máa pa ẹ àbá àwọn gbọ́dọ̀ wà lọ́dọ̀ rẹ̀ sóní gbẹngìlẹ ẹ̀kọ́ ń bẹ ẹ̀kọ́ kankan ló ń fà lọ fún wa torítorí délé lọ́dọ̀ àwọn àlùsùn náà jẹmáàrà àwọn àyà níbi tẹran wà ni wọn máa dà kọ ọkọ ni wọn máa dà kọ ọfà ni wọn máa dà kọ ìdá wọn kì í sojú jihadi ti bẹ jíjọ gbẹdàgbé àná ẹjọba ní kò sí mẹkọ ọmọ ìsìlámù. jihadi ń bẹ tí ọ̀gbìn dàrú kìyàmà jihad tó ti ká jù ti ń bẹ tí ọmọ abẹ tí ọ̀gbìn dàrú kìyàmà ó náà ní jihadi káfẹ̀mí o jihadi wa lẹ̀ torí tọ́lọ̀. إن الله اشترى من المؤمنين أنفسهم فأنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حق بالتوراة والإنجيل والقرآن ọlọ́run ti ra ẹ̀mí àwọn mùmíní lọwọ wọn àti dúkìá wọn ìpè tó wọn ti sá fún wọn iná kí wọn ni wọn ti tó fi rẹ̀mí wọn ọlọ́run ni wọn máa jagun sójú ọ̀nà ọlọ́run wọn máa pa ọ̀tọ̀ ọ̀tọ̀ máa pa nù tiwọn náà àti òun òun tẹ̀síṣẹ́rù bí bẹ́yì ìkùnmù lẹ́bi báyà àtùn bẹ́ẹ̀ ẹ máa dunnú pẹ̀lú títà kẹta ẹ̀mí yín kọ́lọ̀ èrè mẹ́rin àbí òsì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹnìkan á sọ pé kò sí ma tó dé sí ma tó ń torí délé ẹ̀ lè rí ṣùgbọ́n àdáhùn bẹ́ẹ̀ abẹ́rì ẹ̀ lè rí wàhùwà ẹ̀ lè rí àfẹnusẹ́ òkú lójú ọ̀nà kó ń lọ mẹ́dógórí òun lọ sí Cambodia gbàdúgbò tán lọ́nà làwọn kú sọ eléyìí sọ bí lè ṣe jihadi lélẹ̀ lè ṣe jihadi lélẹ̀. bákan náà lọ́dọ̀ àwọn sọ̀rí kọ̀ àwọn náà ní jihadi gbọ́n tí ó jihadi sọ kò lè bí ṣùgbọ́n àdáhùn bẹ̀. jihadi tí wọ́n ní pé à ń tẹ̀sà fáná sí xidimẹ́tì ṣèyíkà. òun ti ṣéwù dojú kú kó fi di dẹ̀pẹ̀ gbogbo ọpọlọ tó lọ fún ọ kó lò máa tí wọ́n mọ̀ wá lù ọ́ bí bàtà ẹ̀ pé kò sí ti ń jìyà dùnú tá ń lò bí bàtà báwọn lẹ́la tọ́ba lo bàtà rẹ títí títí kájà ẹ̀ pé kò gbé èso palama ògbó ẹ̀kú ẹ̀dá kò ìyá ń jẹ alábàámú ìyàwó ní jẹ bàtà ẹ̀wù bẹ́ẹ̀ ọmọ fi tẹ́lẹ̀ ọmọ fi tẹ́lẹ̀ àjàjà àwọn míì wọn ọmọ ká gbé bàtà ká gbé òkè wọn ọmọ fi gbólẹ̀ ní ṣàṣà wọ́n ti mọ̀ pé èèyàn ń ìyá ń jẹ bàtà bí ọ̀jẹ́ bẹ irú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ṣé òfin jẹ wò yí dí. wọ́n mọ̀ wá lò bí ìgbà tọ́lọ̀ kọ́ lọ́ dà wọ́n. ọ̀nà àwọn máa kú lórí kó tó kí ni máa bu jẹ́wù rẹ̀ jẹ́nà. jẹ́nà báwo. ìyá ti ti wọ́n nu ìsọ̀nidọ̀bọ̀. lónà mọ̀ wá wọ́n pé ah, karama bàbá pọ̀ bàbá ti ń mọ̀ ọ́ sìn bàbá ti ń mọ̀ ọ́ lò bàbá tó sọ ọ́ di bàtà ṣé tì ọ àdáwò lè wà mẹ́wọ́ kò lè tíjú àdáwò mẹ́wọ́ kò lè tíjú àdáwò mẹ́wọ́ tó ń torí délé kálukú ẹ máa wojú ọ̀nà tí kálukú wọn ń gbà kò lè tíjú àdáwò lọ́dọ̀ àwọn sùn àmì tó kú àwọn sùn náà nínú tọ̀hí nígbà tó bá fi ká tọ̀hí dìde parí wa pé wọ́n ti rà lò bá kíní ilá yọ máa pè é ماضٍ خلف كل فاجر وبر من ال... من الأئمة والأمراء torí pé in aslaha falahu salahuhu wa lahum wa in afsada fa'alayhi fasaduhu jihad bẹ jókè ní àkìyàmọ olórí ọba àjẹnire kò bá àjẹnibu tó tó bá ti dáadáa yọ gbala dáadáa rẹ dáadáa rẹ ọ̀rẹ́ yìí náà tó bá ti ṣàìdá òní òkórí ara rẹ nìkan ru ẹ ṣàìdá rẹ ìrẹ bẹ jókè ní àkìyàmọ ṣùgbọ́n o ìwà dáhùn bẹ lọ́dọ̀ lọ́dọ̀ alùsùn ọ̀jọ̀mọ́ àjẹ́hádì ti bẹ jọ́gbìn dàrú kìyàmà kìí ṣe irú jẹ́hádù kàmọ́lọ bọ́ǹbù àwọn èèyàn nu mọ́sálásí àwọn èèyàn ń kírun jẹ́jẹ́jẹ́jẹ́ ní pa yẹn àní wà alùsùn alùsùn àwọn èèyàn kó yé wa alùsùn ti èèyàn pé kéènì pé lẹ́yìn gègéńsè gègéńsè ti àwọn alágbára alùsùn náà jẹ́mọ́ àwọn èsì ìṣojú because man to man face to face nígbà tó gun bá dé àmọ́ ìwọ kàn lọ ọkàn lọ káyọ̀ ńlá sẹ́yìn ọ̀tá ń lórí oníwọ̀ ẹ̀yìn me I shoot you káwọ ẹjẹ́ ọ̀pá ara wọn nítorí di eléyìí eléyìí ẹ ṣe ojú ọ̀nà àwọn náà jọ̀ọ́ àbí ká lọ káyàn mẹ́lẹ́ káyọ̀ tó yẹ kó yá àjọ ní eh, èdè òyìnbí láàrin wa àtòhun nǹkan kan kẹkàn wọn lórí rẹ̀ kẹ pa bẹ́ẹ̀ kẹ wá lẹ́sẹ̀ jẹ́ àti àti ìwé wọn yẹn ilé yẹn ṣe jẹ́ àdó. because the lesson fi ṣẹ̀dí àwọn àgbóyè tó takò lànà àlùsùn náà jẹ̀mọ́ àwọn ti wọlé bá wa lórílẹ̀‐èdè wa bíi náà kó lọ́n sànù wa so láwọn àgbọ̀ yìí tó ti pé ọwọ́ láti lọ àwọn kan tó ń pè ní so wọ́n wà Pakistan but Egypt ló ti bẹ̀rẹ̀ ìgbà tó kó wọn ní Egypt tó ń kó wọn dà sẹ́wọ̀n ní ẹ̀wọ̀n ló ti wá di jamaatu alhijra wa takfir àwọn jamaatu alhijra wa takfir yẹn àwọn làwọn tó wọ orílẹ̀-èdè wa ń bì sẹ́yìn pé wọ́n gbé àwọn àkàrà ideology gbogbo ẹ̀ tó bá ti takò wá kápá if you are not with us you are against us irú qaida bush so irú wọn láríkọ́ ti kó ideology yẹn wọlé hàn ní pààyàn ní ìsìn tó jẹ́ pé gbogbo ẹni tó bá ti takò tó bá ti takò wọn pípa ni pípa ni wọn wá ń fẹ́ máa sabotage orúkọ ahlu sunnah wal jamaa súnà láti ń gbọ́ láti jọ́tà àti ìsìdánilẹ́kọ̀ọ́ yìí súnà wọn lọ́sọ̀ kíkẹ́ lọ gbẹ́ nìkan pa wọ́n ti sọ fún wa nípa àlànà ahlu sunnah súnà wọn lọ́sọ̀ pé kókó kó mọ́lọ́pàá kọ́ ọmọ dúnbọ̀ ẹ̀ lójú títì súnà wọn lọ́sọ̀ kíkẹ́ lọ káyàmẹ́lí kẹ́ pa bẹ́ẹ̀ àwọn olùbí tó nítorí ti eléyìí báyìí o ní láti jẹ́ ẹni tó ríran dáadáa o sì ní láti jẹ́ ẹni tó ṣe pé nígbà tó ń sẹ́sìn òun sẹ́sìn alẹ́ bọ̀ fún ìrọ̀ òun sẹ́sìn alẹ́ bọ̀ fún ìrọ̀ ti ẹni pé ọlọ́run ọba wa gẹ́gẹ́ bó ti ṣe ṣe ètò àwọn èèyàn kò ṣètò wọn pé gbogbo wọn pátá mọ̀nà ìgbà tí o sì ti ṣètò wọn pé gbogbo wọn pátá mọ̀nà tó tó bá wù yóò fi gbogbo wọn mọ̀nà ṣùgbọ́n ṣètò wọn káwọn kan mọ̀nà àwọn kan sì kọ̀ wá fi sí wọ́n lọ́wọ́ pé nígbà táwọn kan ti sì náà wọ́n jẹ́ nìkan sẹ́kù nu wọn lókè ìgbẹ́ máa bá ń pa wọn. sẹ́mi kọ́ náà ọ̀bẹ wa ń tẹ̀lé yìí tí wọ́n á gbé jihadi ṣẹlẹ̀ jihadi ṣẹlẹ̀ á sì máa ń tọ́pa jihadi tá à ń jà á sì bẹ́ lábẹ́ àsíá olórí wa tí ń kó wa jẹ so ṣùgbọ́n kó wá jẹ́ pé bóyá wà fún ara wa lákàmọ́ mọ́fin fẹ́ lálá fẹ́ pa àwọn èèyàn afẹ́ ṣèké afẹ́ kí wọ́n mọ̀ fún abẹ ẹ dákò títí jọ mélòó títí jọ mélòó because àwọn kẹ́tì ṣe tó ju bẹ́ẹ̀ lọ but at the end of the day ìjọba náà lọ padà borí wọn wọ́n bẹ lẹ́wọ̀n jìtẹ ẹlòmí ti ṣe more than thirty years lẹ́wọ̀n tó gbogbo orí eléyẹn kò lè mú lọ síwájú lórílẹ̀èdè kò lè mú lọ síwájú lẹsùn kò lè mú lọ síwájú lẹsùn because at the end of the day ẹsùn kó pàtẹ invest in Islam Islam ò tí ì lọ wájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kámá mà tẹ̀ra àjẹpọ̀ àárín èèyàn tó pọ̀ mọ́sálásí tá a máa ń kírun sí máa wàláhì hàfi kàtà ó ń tàn wá jẹ lórílẹ̀èdè yìí pọ̀ má pa alágbára ìwà ìbá rí téèyàn pọ̀ mọ́sálásí á rò pé àwa la pọ̀ á ń tẹ̀ra wá jẹ ìkọ́ sójọ́ téèyàn ọba ti wú ọ̀tá rẹ̀ pọ́pọ́ nǹkan ṣe tó á ń tẹ̀ra wá jẹ àwọn á gbé ìbọn àwọn á ń para wa ẹ dáhùn kí la fẹ́ fi àṣìlò náà lè fi àṣìlò kankan àfi pàtẹ́yìn fẹ́ tẹ̀sílà lórí àgbọ́yé tí ò péye àgbọ́yé tí ò péye àgbọ́yé tó dorí kodò ọ̀ràn èèyàn ló jẹ́ lórí gbogbo oníkàlùkù kọ́ sọ etí rẹ̀ kọ́ náà bọ̀ ó sì sọ ara rẹ̀ kọ́ náà gbéra rẹ̀ lọ́bi tí wọ́n ti ń sọ rẹ̀ torí o bá sọ́ra táàbùrú bá ti ń wọ̀ ọ̀la ti ń wọ̀ ọ̀la ti ń wọ̀ ọ̀la yóò wà ìjókòó sí bẹ̀ tó bá ti jókòó ìwọ náà lọ wá bó ti apply rẹ̀ tó àgbọ́yé pé gbogbo ẹni tó bá ti tàbọ̀ kèfèrí ni kèfèrí wọ́n ti wọ́n ti máa wo pé ọ̀yẹ́ ká fa àwọn ilé ìlàlẹ́ àti dọ́tà tó ń sọ pé gbogbo tẹ̀sí kékeré ní ẹ̀ ẹ gbọ́rọ̀ àbí òkè bá mọ́bẹ̀ ọ̀ ìbẹ̀rẹ̀ nígbà bá tó fọ̀rọ̀ yóò má dà tó bá bá ń gbébọn náà kò eléyìí fi hàn wá bó ti jẹ́ igbó pàtàkì yìí tó nípa yìí tó ike ẹ̀gbọ́dọ̀ lọ ilé ẹ̀kọ́ torí gbogbo ilé ẹ̀kọ́ tẹ́ ẹ bá kọ́ mbẹ́ yọ padà líìdì yín sí kíkẹ́ ẹ má ti tọ́ lọ́rùn. tó nítorí délé yìí ẹ rí i pé ó lè bẹ́nu àwọn sídẹ́ǹtì míì náà tí ẹjọ́ lọ́dì burúkú wọ orí rẹ̀ ike ò ní kankan bí yunifásitì ṣe ò ní kankan bí institution ṣe because at the end of the day ẹ nàìjíríà tàn kùtù náà ní ilé ka níbo wá ní òtítọ́ kùtù níbo ní òtítọ́ kùtù tọ́ lọ́ máa gbé àbẹ́ ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ o àjàjà ẹjọ́ bá fèèlì lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta sẹ́mítà kan fèèlì sẹ́mítà kejì ó fèèlì wọ́n kàn ọ̀rọ̀ ajé ọlọ́dún sí lórí ọ̀kẹ́ ọ̀hún lọ sùkú mà. kí ló dé ìwé sùkú kúfúrú ẹ̀dá kùkù kúfúrú tẹ́lẹ̀ ní ti tọ́ wa ń fèèlì lọ́wọ́ ti kúfúrú torí pé ní gbogbo àwọn ọlọ́wọ́ ilé ẹ̀rí kó kóra àwọn ọdún tó ń sọ̀rọ̀ àbí pàtì kan ẹ bá ti rí wọn máa kìlọ̀ fún wa nítorí pé ẹ̀sìn Islam kọ́ wa pé ká kẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀kọ́ tí òwá ti dé ìjọta àkóso lọ àǹfààní bẹ́ẹ̀ fún yẹn gbogbo ẹ̀kọ́ tí òwá ti dé ìjọta àkóso anábì wa Muhammad ọ̀bọ̀n àríwá àlùsẹ́lẹ̀ bí òwúlò lónìí yóò wúlò lọ́la so ideology wípé gbogbo ẹni tí ọba ti ṣe tiẹ̀ ẹwọ́ náà láti yanjú ẹ̀ ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ àpò irú wọn náà làwọn ẹni tó ṣe pé ìgbà tó ń túmọ̀ wa kullu bid'atin dalalah tí wọ́n ní wa kullu bid'atin kufr irú wọn ni ẹ̀rí pé nígbà tí àwọn eléyìí náà tí wọ́n ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí wọ́n èèyàn fẹ́ gbọ́ yóò tún máa gbọ́ à ah, náà kú fáwọn ní kú káàkiri gbogbo ìsìláàmù ó ti wá di méjì kọ́ bọ́ọ̀lù. irú wọn náà ní ajé ọlọ́sìn kan náà jọ ń gbé ká tó nígbà tí ọba gbọ́rọ̀ rẹ débi tí torí pé bàbá rẹ mú tẹ̀sù bá lọ ní kébé orí màmú bàbá rẹ náà á kí ni bàbá ṣe táwọn náà fi di kébé wọ́n lo tẹ̀sù bá ni wọ́n lo tẹ̀sù bá inú wọn di kébé orí báwọn á ọ̀dà káké bídẹ̀ àwọn ṣe bídẹ̀ àti wọn ṣe àná bìsọ̀ bá ṣe lọ sọ pé dọ̀lá làní ó sọ pé òkú lọ dọ̀lá ẹlẹ́sìn fi náà á sì ti mọ̀ yín pé lópin ìgbà tí dọ̀lá là dé yẹn ṣe dọ̀lá là kì í ṣe dandan kọjá kúfò ó lè jẹ́ dúnà kúfò tí dọ̀là láti yàn sí tí o bá ti jẹ́ kúrò tí ọ̀jẹ̀ ṣe tí yàn tí yàn sì kú tí ọ̀ tọrọ àforíjì fọwọ́ dáfẹ́ mẹ́ṣíà síbẹ̀ làkídà àlùsùn lẹ́tọ̀ ọ̀jẹ̀ máa dáfẹ́ mẹ́ṣíà ní ọbẹ̀ tó bá wọ ọlọ́ọ̀kú sí àlùjẹ́nà tó bá òkú sì ti sí náà ọwọ́ àti ọ̀pẹ́ torí kó bàbá rẹ̀ ti lo sòṣùgbọ́n adúpẹ́ fọlọ́n ọlọ́wọ́n bọ̀ ọ̀dá kẹ́ńkẹ́ń kó ní lábẹ́ ẹ̀sìn. nítorí pé ńgbà tí ìwọ sọ pé bàbá rẹ ti di káfí màmá rẹ di káfí ó sì tún gbowó oúnjẹ lọ́dọ̀ bàbá yìí màmá sì ń gbé ìwọ fún ọ̀hún tí ó ro káàdì sẹ́wọ̀n tó kọ̀ yẹ kọ́ gbà àbọ̀ yẹ kọ́ gbà yẹ kó gbà torí di eléyìí ọ̀dọ̀ wọ̀ gbogbo ẹni burúkú ọ̀rá wọn ò kú wá lọ síbi kájẹ́ni tó mọ̀ lépa àwọn èèyàn láti pa wọn ò kú wá lọ síbi kájẹ́ni tó ẹgbẹ́ ọmọ wákìlù ọ̀daràn abẹ̀dẹ̀. wàmínhùn àlẹ́mùlùhúdà títí ń bẹnu àwọn alùpùpù náà lọ́jọ́ àwọn tó nímọ̀ débi pé wọ́n di àdìá àmàlà wọ́n nímọ̀ débi pé àwọn ga fúnra wọn wọ́n di àdìá ìmàlà ó túmọ̀ sí pé alùpùpù náà lọ́jọ́ máa ojú ọ̀nà wọn pèpè lọ síbi ká wá máa ojú ọ̀nà tí wọn kì í ti ojú ọ̀nà ojú dúdú ojú ọ̀nà ká wá mà ní. sọ́mání ẹ ẹ má pèjúwe mẹ́wàá wá nínú àwọn olùmọ̀ tí ó wà ní alùsùn náà àti mẹ́wàá péré ten million wọ́n mú wa fún ẹ ọlọ́ka ìwé orí rẹ̀ pé owó ìwé alimam al-Dhahabi Shamsuddin al ta'ala siyaru a'lami nubala ìtàn àgbésí ayé àwọn olùmọ̀ tí wọ́n jẹ́ nílá ìdí kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ọ̀nà twenty five ibi tí wọ́n ti sọ biography àwọn olùmọ̀ èyí tó bá sì jẹ́ pé kèsì alùsùn náà wọ́n yọ jáde kọ́ wa wo mélòó wọ́n yọ mélòó lọ́sẹ̀kù nínú twenty five volumes ó sálù bídí àtọ́wà gan nínú àwọn tó ń pè lólùmọ̀ àwọn òbí bíńtín báyìí lọ. torí ẹ̀ ló ti jẹ́ na aláàlùsùn náà jọ máa ní tí máa gbé yàn ga mójútó ní ká wá ká wá ìmọ̀ gidi torí ẹ̀ wọ́n á bú ọ ọlọ alọ́kọ̀ ọlọ ọgbẹ́ ń sọ ẹ jáde ẹ ń sọ ẹ ẹ ẹ lọ sí mùrídìí àwọn ti yẹn ti jẹ́ mùrídìí fún wa àwọn ọ̀fẹ́ mùrídìí ọmọdé ọkọ tí ti lọ́tẹ̀ mú alẹ́rú lágbàdo ojú wọn dúdú díẹ̀ ni tó adúpẹ́ kọ́lọ̀ títí malẹ̀ ti wà. tó nítorí di eléyìí báyìí wọ́n máa ń pè yẹn lọ sí ìka wá mà kọ́ wá mà kó tòlù máa ń là làwọn máa ń pè pè lọ sí ìdí rẹ̀. arínú ẹ̀tọ́ wámà wámà wámà wámà wámà títí tó fi kú àrínú tàbíjà rẹ̀ kó tiẹ̀ lójú fẹ́yàwó. yẹ́bi olùmọ̀ àgbà wa Al-Imam An-Nawawi rahimahullahu ta'ala nǹkan forty five years péré ni wọ́n náà lò láyé adúrú síra wọ́n sì rò rẹ̀ pé tábà pin lórí ọjọ́ kọ̀ọ̀kan gbèsè ayé wọn èyí tí wọ́n ń kọ lójoojúmọ́ yóò tó dàpútàrẹ́ yìí exercise book méjì bíi sixty leaves méjì lójoojúmọ́ níjọ wọn wá kọ́ ọ̀nà kan sẹ́fẹ́ ṣe jáde wọ́n jáde pẹ̀lú màá nínú wa àwọn olùmọ̀ wa wọn ò lóǹkà nínú òfin ẹ̀sìn Islam ó ló ń kà sẹ́bà wọn màlìkí yàtọ̀ wà ń tòsí ìlàsàn. alìmáàmù màzìrí màzìrí nínú àwọn olùmọ̀gbà pátápátá ni lọ́dọ̀ màlìkí yà yìí. wọ́n kọ tíra kan lọ dọ́kà àwọn olùmọ̀sọ fún wọn ò tí ì kọlù rẹ̀ dòní bẹ́ẹ̀ tóra àrí tíra bó tilẹ̀ jẹ́ pààní nítorí pé wọ́n kọ́ ẹnìkan ló ṣe fún PhD bọ̀t kò tí ì fún òróró tẹ̀ jáde ní jamiu islamiyà lóòótọ́ tíra àwọn ò tí ì kọlu rẹ̀ ní gbogbo màdáyé ṣebí bàbá kan lọ́nà kan ló bí àwọn náà tí bàbá wọn fi wọn lẹ̀kọ́ wọn lẹ́ka rárá ń bà kó fi fi àbí wọn mójútó fún ọkọ mà sẹ́wọ́n fún mójútó ni fi dóòlù mà inú wọn ni gidigidi tó ṣe nǹkan ẹyọkan àdìjẹ ẹyọkan wọn ti ṣe ìsìnbá àtẹyọkọ kan bẹ́ẹ̀ oríṣi sẹfẹntì. inú wọn ni ìmáàmù Malik rahima allah ta'ala tọ́lẹ̀ nìkan gbọ́dọ̀ tó ṣe fatiwa Madina ma tí Malik bá ti bẹ̀ láyé. inú wọn ni ìmáàmù Abu Hanifa onítúbà wò láti pe òkúta fún yín gold gbogbo yín sì gbàgbé gold ni bẹ́ẹ̀ ni nítorí pé ó ní ìmọ̀ nípa tí wọ́n pè ní ilmu al ìmọ̀ nípa sábàbí nínú kíá nínú wọn ni imaamu ahmed ibn hanbal títí pé tí gbogbo nǹkan bá dàrú mọ́ imaamu shafi'i lójú nípa àdé wọ́n tún wá bọ́ ọmọ kí wọn imaamu ahmed sáde di sọ̀hí àbí ọ̀sọ̀hí ọ̀sọ̀hí òun sọ pé ẹ̀sọ́ fíkì tó wà bẹ̀ fún wa. àwa máa dé ìfẹ́ yìí máa fún wa. àwọn olùmọ̀ ńláńláńlá nínú ẹ̀sìn náà tó jẹ́ pé àwọn olùmọ̀ máa ń sọ yìí pé àwọn mọ̀mọ́mọ̀mọ́ gan-an hmm, wọ́n ti ẹ̀ ń sagun àti bírù wọn mọ́ wọn hmm, ò lè bírù wọn mọ́. wọ́n ti ọ̀kan mọ́lé obìnrin ẹ bá ń wá pépà àti pẹ́ẹ́nì kí n máa kọ̀wé àti ẹ̀wọ̀n ní ti ń kọ̀wé ní ti ń sòóde Ibnu Taymiya gbogbo ẹni tó bá rí kó kọ́ pọ́blíṣì ẹ̀ gbogbo ẹni tó bá rí kọ́ pọ́blíṣì gbogbo ẹni tó bá rí kọ́ pọ́blíṣì ẹ̀ nítorí ó kú torí pé wọ́n wọ́n wọ́n kó gbogbo òwe àti pẹ́ẹ́nì kúrò lọ́dọ̀ rẹ̀ wọn ò jẹ́ orí ìwé kọ́mọ́ lẹ́wọ̀n bí wọ́n bá ti gbẹ́mìí mi nù. àwọn ní ìsìn tó lè pẹ́ nìkan nu anìkan mára má làjẹ́. àwọn ní ìsìn ìmọ̀ta aláǹkọ́ ẹ̀rí pé ìbẹ̀rẹ̀ àtòkùn rẹ̀ ni pé adarapọ̀ mẹ́ni tí ń kẹ́kọ̀ọ́ nítorí kálíbà níwèé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwọn tàbá níwèé ẹ̀rí ká máa wá ní dábì máa jẹun àmì ah, graduate àmì graduate ó kàn parí sóyìnbó lásán kọ̀ máa ń tí wọ́n ń kọ́ gángangangan tó máa ń kó àti kẹ́ńdù ní ìdíwọ́ bẹ́ẹ̀. sòṣùgbọ́n àwọn ìmọ̀ ẹ̀dàpọ̀ ìwé ẹ̀rí wo ni wọ́n gbà rẹ̀ ìwé ẹ̀rí wo ni náwáwí gbà. ká sọ pé pòfẹ́sọ̀ náwáwí sẹ́wọ̀n sáà pé ló aláìmọ̀nù. gbogbo eléyà fi hàn wá gẹ́gẹ́ bí ṣe jẹ́ pé ìmọ̀ yín lọ́dọ̀ àwọn alùsùn náà jẹ́mà wọ́n gbá ìmọ̀ títí títí títí títí wọ́n fi di àlẹ́mú àlùhódà. olùmọ̀wá sheikh abdullahi alghunayman hafizahullah bàbá yẹn àwọn ni wọ́n tún kitabu tawhid nínú sahih bukhari tí wọ́n tún sharhu rẹ̀ sí. ìgbà tí wọ́n takò alḥafiz ibn hajar. níbi bó ti ṣe ṣọ́rọ̀kù kìtàbù tawhid nínú Sahih Bukhari tí kò ti dàwé ó yí àwọn tìfáàtì padà ń bẹ̀ ó yí ìtumọ̀ wọn padà ok tẹ́lá náà bẹ́ẹ̀ nìkan ká ti sẹ́yìn náà mú wa ṣèkú ní máa ń àfihàn wá olólórí department of tawhid ní jamiu islamiyya ń gba ìmọ̀ àwọn ẹ̀rọ ti dàgbà gan ní ìsìn wọn á tún ṣọ́rọ̀kù kìtàbù tawhid yẹn ṣe nínú di ńlá so wọn bí ṣèkú ní máa wọn bí wọn léèrè pé ibnu ibnu qayyim wọn ní tírà kan wọn pè nù níyẹtù ibnu qayyim nípa tòrí kí ló dé fún òun ṣe sọ̀rọ̀ rẹ̀ ó yẹ fún òun lè ṣe sọ̀rọ̀ rẹ̀ bàbá wa ní láyé ìsìn láyé ìta wọn àwọn arígbé kò sẹ́ni tó lè ṣe sọ̀rọ̀ rẹ̀ àfi sheikh muhammed lamin Shanqiti ètò ti àbọ̀ ọ̀lùbáyà ni àwọn ti gbéra àwọn lọ bá a ní jàmáà. tí ẹ dákun ẹ bá wa ti sọ́rù tíra ìtorí pò orin gbogbo ẹ̀ ìwì ní gbogbo àwọn bá wa ti sọ́rù rẹ̀ àbáwa ni àsìkò ha ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ bá ń wá ẹni tí ọ̀nà akọ̀wé méjì akọ̀wé méjì àwọn yìí máa ti pé wọ́n ti sọ́rù pé a máa lọ gbé ń gbé yun ẹ bá ń gbé yun <laughs> ẹ bá ń wá akọ̀wé méjì wọ́n máa pàpè rẹ̀ ni. nígbà tó máa kọ àbí àtúnwá pẹ̀tọ̀ ibi tó ti sọ báyìí tó gba lérò ni tó tún ṣe kínní ni tó tún ṣe kínní ni ìyẹn ni pé àwọn gan orí ti dì mà. ẹ̀wọ̀n pa wa ẹ <laughs> eh, abẹ́ sọ pé ẹ eh, ní ìsìn A'lamul Huda àwọn abẹ́ ti sọ́ọ̀rù rẹ̀ ní ìsìn abẹ́ ti wé pa àìpé inshallah inshallah títí ọ̀sẹ̀ méjì tó yẹ àwọn akó àwọn tíra àwọn sọ̀kalẹ̀ àìpé àlẹ́ jẹ́mu àlẹ́ àwọn ọmọ lisanu al-arab ẹ̀kọ́ mọ́tò muhir ọ̀sìnhà kìnìkan àbí òye dáwọ̀ ìyá yìí tí ó ti rẹ̀. a máa gbé wọ́n sọ nínú sìhà wọ́n sọ nínú lisanu al-arab wọ́n sọ ibi táwọn ti wá wá àwọn àni gbogbo àwọn àlàyé tó ń ti yẹn wọ́n jọra wọn nítorí báyìí báyìí báyìí lóun wọ́n jọra wọn bọ̀dé táwọn sẹlẹ̀tì lélẹ̀ ibi ẹlẹ́sìn mọ̀ fáwọn náà ń bẹ láyé àdínkù tó yẹ ṣùgbọ́n àwọn olùmọ̀ la ilaha illallah wọ́n ní ẹ mú akọ̀wé méjì wá wọ́n ní wọn ò sì ṣe ṣẹ́rù yẹn pẹ́ lọ́lọ́jọ́ dé ilé àwọn olùmọ̀ wa láyé ìsìn àwọn ìtọ́nà wọn bá tún fún nínú àwọn olùmọ̀ wa náà àlẹ́ mọ̀lúkúdà àwọn àti àmàlà wọn bẹ̀ nù wa. ẹ wo Sheikh Albani rahimahullah bàbá yẹn wọn ò lọ primary school rí ba wọn ò lọ primary school rí wọ́n kàn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùmọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ wọ́n ti lọ research títí títí títí ní maktaba tó bọ̀ àhíríyà twenty five years náà ti ṣe research ní library tó fún àwọn jáde alhamdulillah tàwọn alẹ́ ní tó gbé sẹ́kọ̀ọ́ Albani ọ̀jà mọ̀ kankan àbí kéyìn lọ ká olùmọ̀ àgbà nípa àdìtà nàbẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam tíra mi ló wọn kó jọ gbogbo tíra wọn kò lè kò lè tó dájú mẹsàlásì kò lè tó kò lè tó ká fi pákó bì ká tó fi kàn bẹ bẹ́ẹ̀ ṣùgbọ́n subhanallah ẹ wà nǹkan ní sẹ́ńtẹ̀ fún islam àwọn olùmọ̀wá Ibn Uthaymeen rahimahullah tíra rẹ̀ kò lè ju dédé ibi tí ó ń jọ wà látòkè lọ sí sálẹ̀ lọ ẹ wù àdúrà nǹkan tó fi ilẹ̀ fún wa tí máa ń ṣe àlàyé nípa fẹ́kọ̀ọ́ yẹn ní fẹ́kọ̀ọ́ dákẹ́ tẹ́ ẹ bá sì rí tẹ́ ìkọlù tẹ́ ìgbàǹpa ẹ̀ nímọ̀ pé gbọ́dọ̀ fẹ́ mi lẹ́ńbà lẹ́rí o. torí ẹ̀ ní mẹ́ka nínú àwọn nǹkan ìyàlẹ́nu tó ṣẹlẹ̀ ṣéèkì bìnrin fẹ́ mí ẹ̀ka àwọn olùmọ̀lá wọn máa wá sí hajj lọ́dọọdún gbogbo wọn lọ tó síbi tí ṣéèkì bìnrin bá ti wà. tó wọn àtijọ́ yẹn ṣéèkì bìnrin fẹ́ mí kẹ́lẹ́ bá mọ̀ pé asọ́ ńlá kọ́lé yẹn ńlá àwọn ìjọba rí ká sọ ńlá ni wọ́n bá mójútó láyé wọn ọ̀já mọ̀ kankan. sọ ibùdó rẹ̀ mí ìrọ̀ṣùn àwòlá tó bá wọ jàlábíà rẹ̀ ọlọ́wọ́ ìfọ̀ ẹ mọ̀ pé wọn kálí ayé fún un. tó wá jáde ní mọ́tíláṣí mẹ́ka wọn fẹ́ wá sí àjèjìyà omi tíṣẹ́ kò ní bá tóbi tó ti wá pè táìsì tí táìsì yẹn ti dúró wò ká mẹ́wọ̀n tún ní tí wọ́n bẹ̀ so wọ́n á pè táìsì wọn á lòun fẹ́ kó gbèrò lọ sí mẹsìlẹ sheikh ibn Baz ní àdìsíyà tọwọ àgbè gbàtó gbé gbóńtà yìí ti fi tábà sẹ́nu wọn bá bẹ̀rẹ̀ sí ní fa orin àṣẹbá nìdáwé so sheikh ibn Uthaymeen máa ń àbá ìtàkìlá ìtàkìlá sọ̀rọ̀ pé ìgbà tó ń mú yìí kọjá nínú òfin Islam kọjá haram ni wọn ni mẹ́tẹ̀ẹ̀tẹ̀ ọ̀ àbí bàbá tó dàgbà tí gbogbo gbogbo ọ̀nà ti di funfun kí ni wọn tán sáà ni wọn kùnrin èmi ní Ibn Uthaymeen lọ́wọ́ ni tí wọ́n bá jẹ́ Ibn Uthaymeen wàá náà Ibn Baz. lórí ti wo pé olú bàbá sọ pé bá mẹ́tíńjà ní ti lọ́fíìsì káyìí báyọ̀ ní Ibn Uthaymeen Ibn Uthaymeen ta ló lè rí bí ó fi oró bí ibi mà níbi rò tẹ̀lé wọ ànà kọ́má mi ní báyìí. Náà tó burú. Oníkòtò. Gbàgbá dé ilé iṣẹ́ gómìnà báyìí. Ṣé gómìnà tẹ̀lé mi bá ní ojú lẹ́nu ọ̀nà mẹ́rin? Àtàwọn ọlọ́pàá wa ń bẹ tí gbogbo ẹ wà ń bẹ. Kò fún lọ́wọ́ kó dùn bọ̀. Ọba lọ bá ṣẹ́gun mi báyìí síbi wàláì nǹkan ìyàlẹ́nu kan ló tẹ̀lé síbi kíni báyìí báyìí báyìí báyìí báyìí báyìí ó lè áá orí ìwé ṣe fúnnu tèmi ò náà ìfúnnu bá lọ ẹ̀pẹ́ wa wọ́n bá pè wá áá ó ti kọ́kọ́ bẹ̀ tó ara kọ́kọ́ mà lọ jẹ́ ìfúnnu tèmi ìmọ̀ bàbá yìí tó ẹnu kan gbàtọ́ wọlé ń gbà ẹ̀sìn ọ̀pẹ́ ìfúnnu bá lójú. gba àtẹjẹ kù ẹnba ló ti wọlé ibùdó bá àgbà ni anabunu bẹ́ẹ̀ máa ń tẹkọ ọ náà lọ ẹn èmi ní ní ibùnú bá kí wọn ni wọ́n jẹ́ ní ọlẹ ọmọ bàbá mi ní bí wọ́n ti fúnra rí pé ń gbà ẹ̀rú ń bá ọgùn àlìkẹ́lẹ́fẹ̀ ọgùn àlìkẹ́lẹ́fẹ̀ ọkẹ́ balẹ̀. شيخ ابن عثيمين فضيلة الشيخ ابن عثيمين أن تبين والله لا ẹ̀rọ ọmọ tó túmọ̀ sí pé ìmọ̀ nǹkan la kan ìbẹ̀rẹ̀ bá ìdúrọ̀fìn ọ̀hùnwá ọwọ́ àti ọkùnrin láǹfààní tó pọ̀ kí ló dé tó ń fi mu sìgá wà láì òsì ni òsì ló tún mú ọmọ ẹ tún wó ná tó ta ló ní mọ́tò tó ń wà wọ́n yẹ̀ ń wà ní ìbẹ̀rẹ̀ bá ìdúrọ̀ wá fi owó mọ́tò tuntun lẹ̀ pé kí wọ́n wádìí lódodo títí délé rẹ̀ tí wọ́n gba àdírẹ́sì ọgbà gbogbo tó máa rí i pé lódodo nǹkan ló ní mọ́tò yẹn fún ọ̀rá tuntun fún wọ́n sì máa mọ́nítọ̀ rẹ̀ pé kò mú sí ìlànà wọn ló di ẹnìkan mẹ́rin tó dáa jù nínú kásẹ̀tì tó eléyà fi hàn wọ́n fún olùmọ̀ wáyùn àwọn olùmọ̀ tí wọ́n di àti àmàlà wọ́n pọ̀ ní wàhálà sọ̀lẹ̀ tó ọ̀sẹ̀ máa àwọn olùmọ̀ tó ti pé ìgbà tí wọ́n ń béèrè ọ̀rọ̀ lọ́dọ̀ wọn ẹnìkan sì ń ka tírà kan sí wọn létí pé wọn lásìkò tíra kan tuntun jáde àwọn ò tí ì rí wọn ò tí ì máa tán àwọn ọmọ kà tí wọn lé tí wọn sì máa gbọ́rọ̀ náà náà náà mẹlọpọ tí wọn sì ń gbọ́n tí eléyìí tó ń kà ó túmọ̀ sí pé àwọn ò lásìkò kan fún rọ́bìṣì àwa náà ń kọ́ gbogbo ìdáwa náà bá ń kọ́ láyé ẹja mójútó ẹja wa náà ká jẹ́ àmì dáadáa fún ní sáà ń kọ́ láyé fún ọmọ pé á ọmọ mùsùlùmí náà lọ gaba ẹ̀ mà ọlọ́mọ bó ti ṣe bẹ́ẹ̀ sọ wa ọlọ́mọ bá kó sọ wa lọ́kàn nínú ẹni tí ó máa tẹ ojú ọ̀nà àwọn onísúnà nípa apàtítọ̀ kó má ti wá lẹ́ni tí ó máa tẹ̀lé fẹ́ẹ́ nù rẹ̀ subhanahu wa ta'ala alhamdulilayi.